كنا جبالا في الجبال وربما سرنا على موج البحار بحارا الإفرنج كان أذاننا قبل الكتائب يفتح الأمصار لن تنسى أمريكا ولا أذنابها ضحكاتنا والبرج يقذفنا الثرى كنا نقدم للسيوف صدورنا لم نخش يوما غاشما جبارا لم نخش طاغوتا يحاربنا ولو نصب المنايا حولنا أسوارا كنا جبالا في الجبال وربما سرنا على موج البحار بحار نستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ọmọdé yóò sì ajẹni ọ̀nẹ́yìn ẹ̀rọ ìhìnà yìí hemba ɛwerɛ hemba ɛne ɔhɔ jumada aher ɛne lae akahe tɛkyɛkyɛhe na turo hurɛwo atikɛna ɔno nto mɔrihi sallallahu alaihi wa alihi wasallama ne hijira hɔ maka ban madina ana sare yɔne nyi ɔhuri hemba ɛne hɔ ɛne hɔ april ne lae 2013 ɛne ɔsanana arwaye nawad bint abdullah hafizahallah anachir gwono ni sifatu mu'minatu sadiqa o nyimada karai ini almu'minatu sadiqa wa tarbiyatuha li abnaiha anyino kumukumi anadawyo mulihi omme ire opepa anaika osi yujani doka banguni on mememeka ejene enyobipo buru har deji ɛni ɔpepa bɛ dɔ osi asi mee dɔkɔ na ni ɛmɛ ni tirɛ ka ɛkoko ranu so ati ka ya e ntɔbanya dɛ nɛmɛ dɔsi tɔpi afọrọ afɔrɔ rɔdiyalawo anha anayi e ka omodzi na ɔmi do omodzi ɛba awɔ as don make sure ka ejanen ono ka ewa ka abuja hal o wana e kana ya e muko ko muri obin do bana ya e muko to muri sallallahu alaihi wasallam agbawa anyere ko e try abuja hal ene e wo ase parahu ile da eje badur situ doto auf onere eh, muaz doto waka en manere ko abo kuma ile re yebi ya asan ke wo debe jija na de ya hai eh abraman ibn awf hussein ka ọ̀rọ̀ yẹn ní dábùjá àlẹ́yà dábraman ibn awf ọ̀nà ṣe é rẹ̀ yìí wa ọ̀ntì jíjá ní hìrà gábùjá dẹ́ tùwọ̀wọ̀n ń pòrò dẹ́ ṣoṣo tó máa ń ta dábùjá àlùmányẹ́tẹ́ dabu abraman ibn awf kókó àkàkà káì àmì àṣẹrẹ náà pẹ̀tà ẹ̀ ọ̀nà ìnáka ní iye ìwé nínú tọ́ dẹ́fọ̀rọ̀ bùjá àlùmányẹ́tẹ́ fasọ̀rọ̀ áhù wọ̀húwa bẹ́yìn alhayati walmaut dẹ́ gbé abuja alẹ́tẹ́ni dabuja adọ́yìn n'aka ni ọ̀yẹ́ ara atusu dẹ́ yìí kú ẹ̀lẹ́ka ẹ̀ kúnyẹsẹ́ ayébọ̀rọ̀ nínú yẹn ndísẹ́ náà ọ̀yẹ́ ara wọ́n kú èyí sùn náà kuma mara katọ́ọ̀rù dé abuja alọ́mọ̀mí ní èsù kẹ abdullahi ibn masoud rọ́díọ́lá wọn wọ́n dọ́ ọ̀nà wọn ẹni tírì sàn dọ́wọ́n kó máa di ọ̀ka wọ̀rọ̀ anna muaz ibn afro ọka dọwẹ ka muaz ibn afro ini iji emebeba auf onri muaz anar muaz nani hinama ta'ana aba jahal ijo jisan wa bu jahal enwo aqbala alayhi ikrima ibn abi jahal di ikrima ibn abi jahali dokani de dika a ayo jono bi ojo no dadam do ma nyetran ikrima awana wala sahabi onto mori sallallahu alaihi wasallam ama inire kono ni ikrima kafir yobe ni don radane a ah, kure kudi pro ko mori kure kon inire kono dan yasun ikrima ona na bi kafiri ire topan ini topi ikrima eje ay maka amara hor maka dan madina ikrima on rusan bi kafiri da ay maka iya nabi sallallahu alaihi wasallam iya warma be kono ba me Eh, Fatuhu Maka, the conquest of Maka, e angwe hikene di osi krimina lokwete yao annabi anabi alaihi wasallam doka onora wadadi ni onora wadoko mori kuma ikrima e onusure nwabe bu so oledu nwabe usanora wadi islam dusanika ya rasulullah wa ma na tamika mana si ikrima oba mbe ana mana me dai na mu koko mori mana shobe ezeba wo kuma wa sha da tan mana shobe don to rika na shobe ka insha Allah taala enyi si ame dai bichi nan so ijana anyi orihi ona ika e oba na onye dai e kon orihi ona na na dai si cream anan etu aha na ika e ede konye enyiri hi obu dai enyiri hi bema orihi ennonon da masobo lekson onye nwe da anyi zina ɛkɔyɛsɛ na kɔɔre ɔgɛn dɔka ari ɔnɔ kɔ asɔɔre ɔgya yi na ekutu na kɔrɛ na ɛna wani gye ti zɔ dɔbu wuhan dee na kɛnɛ nika abe o ɔri hɔba na kɔnɔ ɔnɔ alɛ tɔn dɔ do wuhan dabo owu do wɔn wɔn dɔka asawɔ asɔɔke ɔban ɔyɛ ɔbidio na esi na ɔri hɔn da sɔɔ tete yi yɔn a kɔrɔ nyɛ na ekiri mu no

ẹ kpọsọ kọ akanyọn dọk awọ hẹn ọ ahẹkọ muhammadu na ahẹkọ ọrọ so wẹẹkọ mẹẹkọ nyọ nkanyọ dọk ẹsọ bìtá so dẹẹka awọ mi dọna di islam ìtọpẹ ìkírìmà mi agogo asọmọdé mi kẹyà sẹ jírí ni wọn chain so ìkírìmà amúnú ọ̀nà ibi sọ́yì ọ̀nà ìwé ojábujà àdóbi káfíìn mímọ̀ náà àmà sàágbó bá nyẹ wà náà bẹ rọdìlá wà ní wọ́ọ̀dọ́ inú wọn náà tún káfíìn yà ni eji ijorika uh, muaz ọla jisa wada na enwu kai wadoroba hu bisaifi donere suhoyo donere ko muaz ro fa usiba muaz biyadiha ولكنها بقيت معلقة فيه بجلة وكا إجوكم معاذ أراكم معاذ بيده نوان amma lakin na ha awere mu muaz bakiyat ida aka wa na mi nu wo ile nu donya ni wo cho wo dai ka wo pake no kuma raje lo kuma ne yi dere dere do nan muallaqatan fihi do ovi muaz dai gen hun bi jalla da wo ka pa anairo fakta zalika eh, muaz do man so do kuwa so ko la da hangane wazala yujahid do continue da ko anya ba yadahu da ko man so tu wa zan so ka na do do to wan da wa yi ne gido na nan falamma azatuhu ijole ka wa no ne disturb an baba le ko no ko le ko mesi wada aqadamahu dọ do na dɔmantɔ tete otu bi wɔhɔ ne so matamatɔ dɔhyɛ wuyɔ no hata fasɔ la ha anum poro dɔ da hɔ ne wɔn so ɔrɔ ada wɔsitama rɔyɔ gyahi dɔ tura hini rɛ kono ɔna nyanya dɔ kɔntini rɛ kono sɛmɛ agowe wɔsi ya ɔno nye ne na yɛ yujahi wa huhu ate ɔnyala no dɔ yɔ de rɛ kɔ ayi na ɔne moaz ate awf. hata nala ahuhu shahada pulu da wonya nyala nile kulu wabaki baki ya huwa oni ezale ba wonile kono o bana yara e hatta zamana usman puru tumi usman anawe tod caliph usman anawe khalifa auta radiyallahu anhu so oka itopono noni asiratu nabawiya li ibn hisham itopono ni sira utopa ani ibn hisham lọ́kà káwé ní volume one page six thirty four and six thirty five. lọ́kà nàkítàjù fi zamani na haza ọkì ọ yé need ọ̀dùwà ìkànnì inú wọn ní ìnànà alẹ́dí na ìṣòro wọn ní ìlànà ìnànà min amsali ha ula nisai ke yanyi engu onyenen al ummahat ana ke onyevin o anyenen al ummahat de wonyin almu'minat dede wo yomori hin asodiqat anaika ene kelela ene imani ene do allawati anaike enwuri menye nenen ene akhrajna mithla haula aljahabaza ene kwoto hen enwu irimi jahabaza jahabaza jamu jehbiz ak jehbiz olona ke lahu sha'nun azim enwu people of valor enwu people of substance nenen al'uzama anaika enenyu banyu alladhina la yuhibuna hadisan illa anil jihad anaika ijebin ama agwanyen min power enmini iskenewo ise iskenewo kekele obe kisoye aka kare jihad wa imma nasr aida kizkene ku jihad then we this islam nyake beba awi shahada o aweni tuzure ko then su tuzo then su shahada ummahatun oka onyi evin enguri menya na kan yo adidna abna ahunna eni benet prepare ye ni li jannatin agri al janna ana ka al janna non araduha uganan ka ardu samawati wal ard al janna uganan o oh, ganasman kisoi sama oritis umul subhanahu wa ta'ala oka wasari'u ila maghfiratin min rabbikum وجنة أرضها السماوات والأرض وعدت للمتقين سورة آل عمران أمريكا يا هيدي تومبا كالجان كونيا أو غانا بسام أوليتيس أمونيا نمني تنيجي أني يؤددنا أبناءهن أني بنا بريبيو يني forward لجنة الجنة نيكا أرضها السماء كأرض السماوات والأرض فهل تبغل الأم أو كأني باكو أتبونا نندا ويسا أنت إدى ابنها كون ريدو جان limisli hazal khair al azim on prefugian from engu eh utoshi oban banyanen radiyallahu anhum wa ardahu aka gowa wa hazihi al khansa osani bi khansa khansa ina hanoria won onye novin dowo jahaini muntumuri sallallahu alaihi wasallam aka kuda jahaini muntumuri eba ko kwalo wago dowa jaja hayo imeli onrejowa atese kenebi ani ɛn bɛɛ y'a kyerɛ hɛn ɛnwa iji yi gyinu yan dɛn kuma ɔdɔn kare dɛ hyɛ hɛn ba ɛbɛ e akɔdɔ agodɛ kɔdɔba go kagye na ba hɛn ɛyara e gya ɛfɛ dɛ ki kɔnsa ɛrɛ hɛn kunu yɛn nɔri umu shuhada ụmụ shuhada onye shuhada seme aka onye shahidi abuja nọ mɛ ina ɛnɛ ina wɔ no train da bɛ ne so ni jihad da ụmụ shuhada. sɛbi kuni alhansan iba ɔka taqaddama arba min alabtol ɔka o presente ɛna ini alabtol alabtol jamu batol batol o mini hero ɛlɛna ika ɛkura e, ɛkura ɛnyɔ e tintobaga ɛlɛnɛn ɛlɛmɛ e tɛrɛ ashujan ana ika wallahi ɛnibɛ ana ibi ayi nɔ yɛtɛrɛ lizudi an diin islam o bi ɛnɛ gɛtɛrɛ di de seri islam fabi maza awusotuhum ɔka sɛbi wɔsiya fabi maza awusotuhum sɔsi kɔwɔ nɔ kɔɔla tilahum ɔka ayiwa ka ya bani ya maa hew ni jɛw nɛni innakum aslamtum tɔɔciina yɛni kislam ɔn dɔ do amɛni tɔɔciina with total and unquestionable obedience once amɛni bani tɔɔciin ɛɛ ba kɔn ne dɛ ko dudu islam ni ɛɛ ba wɔn ne da dudu islam ɛɛ. Eh, eh ɛn woto kwa islam do amen ni wahajartu muhtarina do hure kura down ni do migrate do kura na tene medina ni sɛmɛ agobika weesi ni muhtarin bi ma na bi ikhtiyarikum dede choice awon ni yon wa wallahi oka ma shumuri hikru allazi la ilaha illa huwa oka onyi ak ki wasi ayiya ni oka wa wallahi ono shomuri yiku allazi la ilaha illa huwa umuri na ika enyi sosa na wa ke woni nya innakum labanu rajulin wahid ones ke ono ye e onenen onor onoronya o mauni e mu ebe e onena anara albo o man ka bi mana ono swaros ne sa ara down ke no no ban man ma bauni kama annakum banu imra'atin wahida an ka umare mi ojonya ni kunya na na wono na mauni oka mahajantu hasabakum mahajantu hasabakum oka ime hore bi ni family dawo ezu chore be ni nas hasaba ni me imu diwi anaka aka e ma wu diwi anamanyi anade line jaw no tin wa nasabakum then oyi gonu gen ni mere we gai bi mana me mo so ni adire me mo so ni adoso aba ono ni ma konya so dɔmanika eh, es kɔnɔ susujanika walahi yɛ kɔ nyɔnu nyini onye ni ishomori hi yɔn onye gboro onye kumukumu yɔn muna ɔdɔ wɔn ma bɔ sisters ayi waalamu ɔka yɛ nifa ka anna darul ahirɔ kabada dara weyere bi dani ku hɔyiro mi na darul faniya ɔnɔ nyɔ izawu n'onu izawu ni irehi ɛhɔnɔ eh, naik alfaniya ɔjɛ dɔɔtan walahi lazim weyere hi na ɛhɔnɔ ɔnɔ mi na arubɔ wamani ya wezi kawa eho non memeheme yatu mebido muri rawo wanyeke wele sukundehi anyi rog anyi tv anyi dstv anyi zelsabi uye hini fridge wala wamani rodu ne roka inka ekwanya di musude abisa ndo nka ya ofe cheso na so ya tudure roka na ama emanyi motoni alhamdulilayi ho oh, satin lace emanyi same akeri brocade ata ọgwanewo ọgwanewo nawo tuwere aba dere isa asọbe n'onye wọn ma na ya tudu eri don mori mee ka ọ down on you ka nka menyi nsu de ọdụ nere ka shukwu ya nan ebe na-ekwu ihe ewu gọdọ ọrịa enyi nwa wosu ama wee elekwu idaneku duere alijanna omori subhanahu wa ta'ala ọka ɔno nyitina aljanna ɔka wala ta'lamu nafsun iswatu sajda fala ta'lamu nafsun ma ufiya lahum min qurrati a'yunin jaza'an bima kanu ya'malun omurika enyi hɔ no yɛ isa na se tɛ ɛna ikɔ ore ewo so do ore eni sɔre qurratu a'yun eni sɛ ne eyo si eyo si konore obi ehunene yi eyi ihyɛ n'ahona yi wɔn to buru sɔlɔ ọkà aljanna fiha mala ẹnu rọ́at wala uzun samiat wala khatara ala qalbi bashar ọkà anyi na aljanna ẹsẹ náà ike ee oyi le da enjoyment náà ika ó tọ́ ọ ẹ wò da kuma enjoyment náà ika ọ ẹ wò kó to mind olú ìṣòro náà yọrọ tí ọ̀nà yẹn náà káyọ̀ náà kàgbọ́ àwọ̀ ìṣubúrò yìí sùúrù ni ẹni sanu wòye ni wọ́n sọ́ọ́ bí wọ́n àmọ̀ sọ́wọ́rọ̀ ní ká àbí.

واتقوا الله بوانين ويومريني لعلكم تفلحون كا دليل دليل ومري سبحانه وتعالى أبا مكواريبون بمعنى كاي جنن أدواء أمر الله اقتباس إن البلاغة وأمر من كادي end of sura al imran يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون فإذا رأيتم الحرب أكأيون يجي يوهي لك أن يكون إسلام ديرو أي لك تاشي هنكلي ewe mwanako anenyi boko haram sasa evo naka ile ku flagu boro tu oka duika ile ku kod shammarat an saqiha duika aki shammarat an saqirban aci dolo man so paraban ono shammarat an saqiha amasi gono ka o ke oh, ile ku uh, ala taje wajallalat narun an awraqiha okay isanahi ile ku duika ile hurire kun ele kɔla adela ana kosi ma ari ababe bimana ele kosi ma Fata tetere ɔka fatayamamu fata bimana faksudu tayamam ɔyɔ mina alikasdi zan ọka sedaniya ni bụ anyɔtina yi ni do erizɔli ni wɔte saa ka iyana kata minire kuwa na ŋun dɔka sɛmin ayi ɔkusudu shidatal kital ewu ka se ewu ka nkata kuwa kata na iyana ɛyana. wajali du rasisaha oka dumasore nika aika iye no nanne obi iye ne kunyi mahore ya iye no nyengwa nu okwa awo men ni tasuru bil walikaroma, wal karama oka do ri ogunne ogure ko wal do nyu banyin ni fi daril khuld wal maqama ini ahanaika yani zo edema na babe baba nakuru kusu wal dɔre ba ha oichi dɔre ina ne alif ha o mi ni intaha nana elere ani tu o non fa hal min al ummahat al yawm o ka anyi a kunyi inonyi ani kunya ajin man tu su ibna abnaaha ana ko hijan dom an wi bi misli hazihi al wasiya al azima dede elei wozi ana ka obi oyi wozi ana ka wozi wozi obamba non ele non o ka o ana ka metore so al sha'iratu bani sulaimin li muhammad jabir muhammad jabir o man cirwe in rai ọ̀rọ̀ náà ni yẹ wait what you need ah okay ya ọgbọ́n náà nà hún lórí ajé so ààrẹ ni ni en ọ̀tọ́pẹ́ ni wọ́n máa asa ka wa ba han ke an ziri to aju lori onye anatu jan ne ko dai ka ijan ana to na ba ono be no sana ke ne don ren radiyallahu anhum ajmain wa ki we no no minyima a kan ibrana ka me konyina ibrana ka me kadana ibrana ka me kozina dai ka nan so do trillion nan so area nan is very important so that one film ɛnkwi mɛ nani brɛ translate na ka ɔtɔ wa ti tɔ iye nire ɛkɔ ni ika abiri mɛmi ko wa ɛnwere kwanako because ɔwɔrɔ oye wa na awɔ tsɔ mascalas ɔnere kɔ nya dɛ kɛ ɔ ali ìjẹ́ wọ̀ wọ̀ tsɛnɛ ɛdɛ sɛ àmì ko mori rɛ ɔrɔ ko mori rɛ mɛ nani kɔ ɛdɛ ne wa hɛ tɛ because islam. ya abeda ase mubani kuma aura me insha Allah taala jama ni jere mwana okogo we pe ipozi do pe ipozi mwana okogo onya ene ada ene aheka non oba nwe di abayara me do nwe ke na me asira me janduku do asoba wa ana kede nyi miska me tenwa ni iskere ara me mwana okogo oba we bayara me insha Allah taala jere subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta Just like we to be like.